erin keruku ẹfọ̀n ń pò kòkò jà mọ́pẹ́ bóyá eruku erin yóò bo tẹfọ̀n mọ́lẹ̀ dẹ́ndẹ́n. Ah, àmọ́ tí ń gbé gbogbo òdu bí ti ń gbé ọmọdé ní ń gbé àgbàlagbà bí ti ń bọ́kùnrin ní ń gbóbìnrin. Ah, kí ló dé ìbínú rẹ. àwọn arọ̀gùn tí ń fẹ́ tọ́ mi dùn mí ọjọ́ ti àtòlílé àtàlejò. a kúrò sílẹ̀. ohun ènìyàn lóhun òòṣà ariwo ọ̀dọ́ la fẹ́ ọ̀dọ́ la fẹ́ ni gbogbo ọ̀dọ́ ń ké tẹ́lẹ̀dọ́ ọ̀dọ́ ọ̀bá wa rọ̀ mọ́ ń kọ́. lọ́sì ó dàbí ìgbà tó ti fẹ́ mọ ọmú níjà. mo bá ọmú níjà gángan ni ń wàá sọ fún ọ pé bí gbẹ́gbẹ́ sojú bo lẹ̀ á sì ní tí ò bá ṣe sí á fọ̀ dànù. ògbọ́dọ̀ kì í lójú bọ́ sọ ẹni kókùn sọ kì í lójú sọ̀rọ̀ nígbà bá jẹ́ má kọ̀ pé nì í sẹ́ni yé rẹ̀ rà. irọ́ ńlá ló pa ọ ìtàkùn tó ní kẹ́rin máa wọ̀dọ̀ á wọ̀dọ̀ tó ní jẹ́rí. ló ń ṣó lẹ́nu abẹ́rẹ́ abẹ́rẹ́ ń kún ni lẹ́nu ẹ̀yìn ìyá mi ọ̀sàrìmọ̀fì á yọ̀ ṣẹ̀ṣẹ̀ bí kún ayé yín bá balẹ̀ á máa dojú. ọba ni mí o mo pàṣẹ ni n ò fẹ́ òṣà àṣùkú nílùú mi nílùú mi n ò fẹ́. ẹ jẹ́ káwa náà wá ṣe báṣu báṣu. òfin ẹlẹ́ẹ̀kejì ohunkóhun tẹ́ bá jọ fẹ́ ṣe ó gbọ́dọ̀ jẹ́ àjọmọ̀ ẹ̀yin méjèèjì ẹ sì tún ní àǹfààní láti fi owó sínú àpò kan náà. my dear inú mi ò dùn sí yín o. ó ṣe fault mi. ẹ ń gbà tí ó bá dẹ̀ lọ́pọlọ káwá bá straight ẹ̀. àwọn ọlọ́jì mi gbẹ́ àmì ká ọlọ́jì mi gbẹ́. ọ̀rọ̀ orílẹ̀-èdè wa kọ́ là ń bá yín sọ sìn ẹ jẹ́ kí n bí between you and God now ṣé a ṣe ìgbéyàwó bá a ṣe ìgbéyàwó. ẹ lóòótọ́ lẹ ṣe ìgbéyàwó a dẹ̀ fún yín níwèé ẹ̀rí. ok a court tí o bá ṣe àwọn kan tó máa lè ní. èmi rò yí pé ó yẹ kí ọkàn làwọn ó ní ọpọlọ ó dẹ̀ yẹ kó lè wù ọ lọ́pọlọ pípé. my house is your house ìwọ lọ́nu ìwọ náà lónìí. àṣìṣe ńlá ni ilé ìfẹsẹ̀ mi. torí pé mo kọ́ lè wá rẹ́ẹ̀dì fọkọ mi ló ṣe é ṣe ìwọ̀sùn tó ń ṣe yá. you must be very stupid. ó dà. last morning ni mo wá fún ẹ tí o bá fi property ọmọ mi sílẹ̀ má jẹ́ kó jẹun láyé wà lọ ṣọwọ́ lọ́rùn. ìwé ẹ̀rí yẹn mo ní ìdí nsìn ìwé ẹ̀rí tí a fi ṣe ìgbéyàwó alárédè. tá a bá rí bàbá ìyàwó yín àti ìyá ìyàwó yín a ò lè ṣe ayédèrú ìwé kankan fún yín torí ó lòdì sí òfin orílẹ̀-èdè wa eh, òun ló kọ òun ló ṣe wò wàhálà ìbọn mo san i paid i paid in full. mo rò pé ẹ fẹ́ fẹ́ fi wọ́n yẹn mọ́. mi ò mi ò mi ò. àní lè sí wàhálà ibi tí a bọ́rọ̀ dé kò lè sí wàhálà why you talking like that ọjọ́ ìgbéyàwó mi ṣe ẹ̀sìn bẹ́ẹ̀ you were there ẹ jẹun ẹ̀yìn náà jó náà take pictures you have evidence pé ìpínpẹ́ apẹ́ àṣègbéyàwó adékànbí ọmọọlá ah, ah, ẹ kú ọjọ́ mẹ́ta bó <laughs> lọ́hùn. ẹ fàlàáfíà lé nǹkan tí mo fẹ́ sọ ní kẹgbọ́ ọmọ tẹ ní kémi mú wá sílùú òyìnbó tí mo sọ pẹ́lẹ́ dàrú rọ̀ mọ́ sílùú òyìnbó abẹ́ mọ sọ bẹ́ẹ̀ fún mi pé alálẹ̀ ayédáadé àwọn ó tilẹ̀ wọ́n ti ti lójú o ìgbà tá a ti wà nù bàálù ní ti ń jẹnu yẹn sàlẹ̀sàlẹ̀ ṣe bí olórí burú kí la balẹ̀ sí báyìí àwọn ọmọ kéékèèké ìbò primasho àwọn ọmọ tí wọn masho ló ń bá wọn ṣe bọ́ọ̀tù ló ń fi ń ṣeré ló ń rọ mínú rẹ olóṣì ẹ sọ pé ọmọ tó kọ̀ lẹ́ fi rán mi ń ṣe kò lè yí padà balẹ̀ kò lè yí padà tí n bá pẹ́ kò mí sí wàhálà ní sẹ́yìn lọ́pọ̀lọpọ̀ má jèrè ọmọ yín ni ọmọ tí ó dojú sí ẹ wò ẹ gbọ́ mi dára balẹ̀ ẹ mọ́ pè mọ́tẹ́ fi kú o. èwo èwo ló bottle sleeve kí n bottle sleeve bọ́tù sif ọmọ ti kọ́ọ̀tù. Ah. baálẹ̀ ṣé o ṣé o sì mò ń gbọ́ èpè o. wọ́n ní bọ́lájídé lu èbó òsì ló ṣe ń lu èbó ah. wọ́n ní bọ́tù sif ní í ṣe bọ́tù sif. ṣé wọ́n ń ta tẹ́tẹ́ ni àbí kí ni. tẹ́tẹ́ eh, ní jẹ́ bọ́tù sif. ṣe wá rí abẹ́ẹ̀rí ṣe rí mi abẹ́ẹ̀rí mi ṣe rí abẹ́ẹ̀rí ṣe tó kọ́kọ́ lọ tó bá ṣe bọ́tù sif lọ́hùn ṣé wọ́n ṣe wọ́n mọ̀ òun tó ní òṣè ṣe báyìí gbogbo òlù tí gbogbo òlù ràn lọ ó sì lọ fún òlù ta tẹ́tẹ́ lọ́hùn ìyún ah, ò dá o. ó rè o kò bàjẹ́ rí o eh. kò wá nítorí lè kó wá bàjẹ́ Elédùmarè ò ní kò ní bàjẹ́ nínú kò ní bàjẹ́ ah. eh, ẹ wo balẹ̀ eh? bísọ̀bì ó bá dégbò olúkànbí là á ké sí ah. ebo ní bàbá ẹ jẹ́ aránṣẹ́ pé bàbá rẹ̀ bàbá èkó. ṣe wá rí fọ́rọ̀ yìí kí ẹ ṣe pé dáadáa balẹ̀ ẹ mm. eh, àjọ mojú ẹsẹ rí ọ̀rọ̀ tí máa ń dùn yàn mm. àjọ mojú tó ni eh, eh, ta lẹ́ràn lọ sọ́dọ̀ ah, ah, àwọn olóyè ni. kò bàjẹ́ rí kò sí nítorí kò bàjẹ́. fún mi. èmi Mr o èmi kọ́ mo kọ́ ẹ jẹ́ jà èmi Ah. gba ìran látẹ̀wọ́ nìwọ. bẹ́ẹ̀ lọ́mọ mi ṣe èmi ò gbàgbọ́ o. bàbá èkó. ìlara lélẹ́yìí tó ń bọ̀ yìí o àìsàn kì í dẹ̀ ń bínú orí kó fi fìlàdé kókó kó fi fìlàdé goro o. sọ wàá jẹ́ kí n sọ̀rọ̀. ẹ jẹ́ má bínú ẹ̀yin lẹ́ láṣẹ o balẹ̀ irú kálíbà mi báwo ṣe fẹ́ bí ọmọ olórí burúkú tó máa tó máa ṣe láti jàtí lóòótọ́ wọn nínú kòkò dúdú ẹ̀kọ́ funfun ti ń jáde bí tọmọ mi àtèmi kọ́ olúwa bọ́nà kì í ṣọmọdá dáadáa baba bọ́lájí expert bọ́nà kì í ṣọmọdá jàtí smart child lọ́mọ mi ẹ pè ọmọ yín ọmọ mi ò lè ṣọ́ọ̀ṣì irọ́ ni gbogbo eléyìí já sí. bàbá èkó tí bá ṣe pé ìrìkúrì fìlẹ̀ àdìgún náà tádìdìgún já lórí ọ̀pẹ tí fìlẹ̀ ẹ̀tún náà rò sọ́mọ rẹ fẹ́ bójú ìlú jẹ́ ni ọmọdé lu èbó ó ń ṣe rádaràdà rádaràdà bí sẹ́nu òjò bí ọmọ olórí burúkú ló ṣe ń ṣe lọ́hùn tọ́mọ pọ̀mọ́ ó sòfè àásòsì lọ́ọ̀ni àálìkan máa mú lọ ọmọ tó ọmọ máa tiẹ̀ káwé kó sòsì lọ́ọ̀nù èbó ni ṣé ọmọ tí ó lè lọ sọ́ọ̀nù. balẹ̀ ẹjọ́ ẹ má bínú ẹjọ́ o ó wà ní ìwé mímọ́ o wípé wádìí ohun gbogbo dájú kí o sì di èyí tó ń ṣe òtítọ́ mú ó dà pé ó ṣèwádìí o kẹ tó conclude lọ́kọ̀ọ́ra yìí pé ọmọ mi ṣe já ìjà ti nílùú òyìnbó tó lọ. kí mi kàn fáàmù. bàbá bọ́lájí ẹ kí ọmọ yín kó tó wá ọmọ ẹ̀ bá ṣọ. kó tọ́ àbí kó bẹ̀rẹ̀ ṣẹ́. gbogbo rárá àdá tó ń ṣe nílùú òkè lọ́hùn. kí ló fẹ́ ṣe mo fẹ́ pé. àwọn yà pé kó fi sí gbóhùngbóhùn sókè. mo fẹ́ pé kẹ́dẹ̀ lísìn. Ah, ẹ máa ń sọ mẹ́wàá. kí ló ṣe tẹlifóònù sọ́ọ̀jọ́ wọnú omi bá mi rè ẹ ló bá mi. ẹ lò olúwabọ́nà. àá ah, bá mi gbọ̀ kú what's up G? what's up báwo ni. mo sọ fún yín bá mi <laughs> mo sọ fún yín bá mi pé kò ní wọ́ọ̀kì bẹ́ẹ̀ ti ń sọ́mu mo sọ fún yín pé mi olúwabọ́nà bí mo ṣe ń bọ́ọ̀nù wọn nínú mo bọ́ọ̀nù wọn lọ màá bá àwọn tí gbogbo wọn fi jáde láyé ni ẹ wọ bá mi kété tí èmi dé ìlú èbó èmi ọba àwọn èèyàn dúdú ṣe máa o àwọn èbó nìkan ni mò ń ṣílẹ àwọn gan kó mi jẹ wọn ṣílẹ pẹ̀lú big boys gbalu. ẹ jọ mi ò fẹ́ wé ìsàkókò àwọn kan náà ti sọjá ìjà ti káàkiri ìlú lórí travelling tó lọ yìí ìjà lára ò tọ́ bọ̀rọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ lára ó dẹ̀ ti bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ wọ́n ní bí wọ́n ṣe lọ lóyìnbó yẹn o ìwọ ìwọ ìwọ o àwọn tí o lọ bá lọ́hùn o gbọ́rọ̀ sí wọn lẹ́nu o tẹ̀lé protocol irú àwọn èèyàn tá ti tọ́ ti travel láti ìlú wa yìí gbogbo táwọn yẹn ṣe wọ́n ní wọ́n ò ṣe tiẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní ṣe ni òun ṣe já ìjà sí lọ́hùn mo ní láyé ọmọ tẹ́yà bá bí ẹ̀yà ló máa jọ lẹ́yìn kọ́ ọmọ gbọ́ fàárì kó lo dísẹ́ǹsì ọmọ mi ò ní ṣòṣì nílé tiwa abá nílé ni ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣọpọlọ òótọ́ náà sọ ni àbọ̀ parọ́ mọ́ ẹ̀. àbá mi tó bá yẹ pé tìyún ni wọn ò parọ́ wọn ò fi yún parọ́ lórí ọ̀rọ̀ mi o ẹni mú mi dé ìlú ìbò ó lọ fẹ́ dé ìlú mi òun lọ bá àwọn tó ń kó wọlé òun fẹ́ lọ yanjú ọ̀rọ̀ wọn ọwọ́ fà mí fún agencies ó kó wọlé mi fún agencies ó kó aṣọ mi fún agencies owó tí mo fi jà ó kọ fún agencies agencies tí ò gbédè mi tẹ́mi náà gbédè rẹ̀ ṣebí mo láyà kọ́kọ́ ń ṣe fún mi kété tí mo débi ó tún kówó fún agencies èmi ti gba gbogbo owó lọ́wọ́ agencies o mo ti fi ń jayé mo ti fi ń já wọn àwọn èèbó mo ti fi ń já wọn sí o ìrọ̀ ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ tẹ́ ń sọ̀rọ̀ bá mi èmi ń bọ̀ àní mo fẹ́ mọ bọ́ọ̀lù obìnrin àwọn èèbó yìí wọ́n dùn ju àwọn tíátíá mi títì lọ́wọ́ bá mi ayé nínú mọ̀lẹ́ jẹ́ kú. ẹ ló bọ ẹ ló ẹ ló olúwa bọ́nà kò ní bẹ́ ṣọ́ fún ìyá ẹ̀ so gbogbo ohun tó sọ yẹn ó tọ́ ni àbí àbí àbí on dream ṣé ṣe gbóhùn sùn time tí mo pè é yìí. Ah, èwo lẹ́yìn tún sọ yìí ẹ wò bá mi ẹjẹ́ ń gbẹ́yìn débẹ̀ lóòótọ́ nílùú wa ẹnìkan wọn wá lu èbò yìí máa ń da fún ìyáwó wálé wá mẹ́lòmí ẹlòmí ẹ̀mẹ́lòmí lórí mi ó ti di orí ibú o oríire ni tẹ́lẹ̀ àmọ́ nísìn báyìí ó ti di orí ibú bá mi. kò ní lábà fún ẹ fún pé bó ṣe bó ṣe bá bó ṣe bójú mi jẹ́ kò ní lábà fún ẹ ah bọ́nà. ẹ mọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ọ̀hún ẹbí ẹbí mò ń tú àṣírí ara mi fún yín ni ní tí mo fẹ́ ṣe ń kọ̀kọ̀ ni mo ti ní ní bẹ́ẹ̀ dọ́lọ́ kankan sọ àmọ́ torí bẹ́ẹ̀ ṣe jẹ́ sí mi mo ti ń ṣàlàyé fún yín ẹ wá jẹ́ ọjà sí láàrin mi àti yìí o táwọn aráàlú bá ń wá mi káàkiri ẹ jẹ́ mọ̀ pé ẹ̀yin ẹ̀ gbúrò mi ẹ sọ pé bóyá àlàáfíà kan mọ̀ wà. ṣé ó yẹ kí wọn lọ gùrú wà bẹ́ẹ̀ yẹn tí mo ti gbẹ̀rí ẹ jẹ́ sọ́mọ̀ pé wájú baálẹ̀ ni mo wà mo dẹ̀ gbẹ sí spíkà ni. gbogbo èèyàn ṣe mọ gbọ́ tí mo sọ bá mi ọ̀rọ̀ bàbá àtọ́ mi ẹ ṣe mọ fi ọmọ yín bá ẹ máa wọ ọmọ yìí. abọ́mọ mi ń ṣe èrè ni. ṣé bó ní inú ìwé olúwa kan wádìí gbogbo dájú kó wádìí òdodo mú ṣé pé mi ò kàn fáwọn ẹ̀mọ́ sọ fún ọ jẹ́ ń sọ fún ẹ o ọmọ rẹ ò lè bójú ìlú jẹ́ o àwítà láìwí ọmọ tá a sọ ń bọ́ lájí ọwọ́ afúnrẹ́ sọ ní olúwa bọ́nà èso ọ̀bọ̀lẹ̀ náà ni. ọmọ tí èsì yóò bọ̀n tí ó dòrúgúrúgú tí ó dòrárá ṣọ́wọ́n nu wò mí wò ọmọ lásán abẹ́ẹ̀kọ́ èèyàn mi ní ẹ o mo nífẹ̀ẹ́ dáadáa ṣùgbọ́n màrán mi òun fún ẹ sọ fún àtàṣẹ ni pé láti òní ìlọ lọ wá bó ṣe ṣàtúnṣe tí ìbẹ̀rẹ̀ ẹsẹ̀ torí ń ta àtò láti ilẹ̀ wá tí wọ́n á mú ìyàn lọ mú ìyàn lọ wà nítorí tẹ kó bàjẹ́ o. ẹjọ mo ti gbọ́ gba àlàyé yìí balẹ̀ bó ni tọ́ilẹ̀tì wà níbí báyìí. ilé ẹ ti wọ́kọ̀ tó débí ni tí náà bá ti ẹ̀pọ̀ pọ̀ pé tọ́mọ ẹ ṣe ọ̀tẹ̀ ọlọ́run ṣébi ló fẹ́ máa ti jájọ ọ̀dájú ara ẹni yọgò yọgò. bàbá bọ́lájí tó ń pọmọ ẹ lóye ní olúwa bọ́nà ọmọ tí ó bọ̀n tí ó jò ń gúrúgú. ọmọ ẹ dàrú tó ń lògùn wájú balẹ̀ àwọn àrífín òsì tánilẹ́mọ̀ sí mọ́nà nù. sórí pé sórí gbọ̀ngàn ọmọ ọ̀dọ́ dá sí o ṣé bó ṣe kọ bọ́ọ̀lù sí gbọ́rọ̀ ọ̀ jáde tán lórí ọ̀rọ̀ rárá ọyàn ọwọ asọmọ ní bọ́lájí ọsọ ní awúbọ́nà ọmọ tó kẹsùn ó jóná dànù ní tí ó bọ̀ dànù yẹn yẹn. ẹ wò kò séwu lọ́rọ̀ tèmi o lẹ́yìn inú mi mo ń forí lọ́nu yàrá ṣé mo. ẹ ẹ máa lábí omi o ẹ máa lábí omi o ó yà jẹ jẹkù jẹkù jẹkù jẹkù jẹbi lọ ẹ ọ máa lábí omi o. kò tún gbé ẹlẹ́ẹ̀kẹrin tí màá pe ìwọ ìwọ ọmọ wèrè tó pera ẹ lọ́mọ mi olúwabọ́nà this is the fourth time tí màá pe ẹ ó gba aago mi ìwọ dẹ̀ fẹ́ kí ọmọ tiẹ̀ náà gbọ́ràn sí ẹ lẹ́nu <laughs> let me go for five times. Ah, báàmì ni wọ́n wọrí mọ́tò àbámu lòdì ó tún gbé bí awíládé yìí ọ̀rọ̀ bù ṣe olúwabọ́nà olúwabọ́nà àbátálágẹ wọn bá dá lóríṣà òkè ń gbà mo fẹ́ bẹ́gi fún ẹ bẹ́dà kì í take care easy torí tí n bá ṣépè fún ní sí ọmọ mi náà ni àbí kí n ṣépè fún ni tó nǹkan bá rò pé mo jẹ́ bàbá òun mi ò ní ìpè kó rí nọ́mbà mi pé mo pe òun kó má gba aago mi jẹ jẹ jẹ kí n ṣépè fún jẹ n ṣépè fún díẹ̀ àbí kí n tra jẹ n tra ẹ lẹ́ẹ̀kan sí after this máa bẹ́ẹ̀gì fún yàrá ìyá ẹ orí àpè wa. orí òré kejì rẹ yìí alanga kan òun á máa wò bí olúndùn ni bá mi kí ni ṣe bá mi tí wọ́n fi kọ́ọ̀lù disturb ayé mi báyìí má dábàá mi lóhùn ọyàn ọyà ìwọ náà jayé ẹja yìí lọ jayé lọ ìwọ náà mú kínní ah, ah. hmm. ìgbọ́kú rẹ aláì ah, èmi àbẹ orí ní ọ̀pá ọrùn. ó tẹ̀tún kọ́ọ̀tì eléyìí olúwabọ́nà kò ní yé ìyá ẹ̀ ìyá ẹ̀ ni mo ń ṣẹ́gbẹ́ fún ìyá ẹ̀ ò ṣẹ́ mi olúwabọ́nà ó máa wọ́ fún ẹni ó máa wọ́ fún ẹni èmi bàbá ẹ̀ ń pè ẹ́ ó gbáago wípé o gba aago mi yẹn o ní pé ọmọ kó dá ẹ lóhùn ṣó tẹ̀ sí bímọ ni ṣó máa rọ́mọ bí ni ìwọ kan ṣo tí mo bí ìgan wàhálà ní fún mi o fẹ́ dójú tì mí nínú ìlú yìí ni o fẹ́ dójú tì mí fún àwọn baálẹ̀ gbogbo oníkálukú ti bẹ̀rẹ̀ sí í kùn àwọn aráàlú kan tó ti jàǹfààní irú nǹkan báyìí wọ́n ti ń kùn wọ́n ti ń ṣe bákan sí mi. ohun ẹ̀ láti taṣọ ẹ̀tẹ̀ aṣọ burúkú aṣọ àbùkù ó fẹ́ dàbò sí mi lára kò ní bẹ́ṣọ́ fún ẹ̀ olúwabọ́nà àbí tó bá tálálẹ́ bá ní kó dáa fún ọ olúwabọ́nà aláàárọ̀ ò ní jẹ́ oyè ẹ tí alálẹ́ bá ní ó dáa fún ẹ wo ó ní good morning ò ní jẹ́ kó sweet fún ẹ. àwọn aráàlú yóò kú ní sọ̀rọ̀ kọ́mọ́ fi kàrá sí i tọ́mọ̀ sọ pọ́nrọ́ èèyàn ti kàrá sínú ìlú ayé ń tọ̀hún ti ta ni ṣèyí náà ìgbà tí ń ṣèyí tọmọ ṣèyí fàìbù nígbà wá ṣe sàgánà nù lùi ṣèyí fàìbù nígbà wá ṣe sàgánà nù lùi ìgbà wọn ló gbọ́ èdè kàlásì lárúbáwá ni kàlá ee eh. <laughs> ọ̀gá àgbà wa yóò ṣe àgàntara ọkàn yìnyẹn òní ìbàlẹ̀ ìbàdí oníkóni ńláyẹ ìlómi ṣe akíkọ ayẹ oníkọ ayẹ ẹ wo gbogbo tó bá fẹ́ jẹ gbà hmm, ọ́bísọ̀ mi ó ti yín gbàgbàgbàgbà sórí eléyìí tiẹ̀ ni máa ń wò bí olúndù inú ilé nìkan ní ti máa ní ski ọ̀rọ̀ kékeré báyìí yóò sáré tún sókòtò mi nulẹ̀. Ah, ìwọ ọlọ́yin wọn ọmọ yìí aláì ah. kàlá kàlá sì bá mi kàlá sì bá mi tí bá mi bá tó ti pè bóyá fi fóònù mi sí flight mode kí ni ṣe bá mi gan-an fúnkẹ́ bá mi múnú bí mi mo fẹ́ múnú yín dùn ọ̀yá gbé kí ni ìsinmi lẹ́nu gbé ìsinmi lẹ́nu gbé ìsinmi lẹ́nu hmm. ìwọ ọmọ yìí ọmọ ìtọ́jú ọkọ ọ̀ ah! tẹ̀lé òyìnbó ẹ mẹ́pẹ́ mi nìyàwó ṣé o fẹ́ kọ́ dídín dídín ẹ̀yìn ebo sìgá ní òkùnkùn máa fà káàkiri ìgbà lókun bíi iná fún mi ní nǹkan dídín ẹ̀rọ dídín áá ah, ó ní òkè ẹ̀rọ dídín àwọn bíi ìlú bíi kàràtà àwọn bíi ẹ̀rọ. balẹ̀ ẹjọ́ ẹ má bínú ẹ̀yin ni mo wá rí tó dẹ́ important gan mo mọ̀ ọmọ fúnra ara mi ẹ rí i pé mi ò déédéé wá sí palace rí fúnra mi ni mo shift ara mi mo put gbogbo bí mo ṣe tó mo gbé kalẹ̀ because báyìí pé mo fẹ́ wo ipò tọ́lọ́ ń gbé mi sí gẹ́gẹ́ bí first citizen inú ìlú yìí tọmọ ẹ wà ní òyìnbó mi ò ní wá rárá mo mọ̀ mọ́ sọ wípé mo gbọ́dọ̀ rí baálẹ̀ lẹ́nu baálẹ̀ torí ọmọ yín ni mo ṣe wá olúwa bọ́nà. ọmọ mi. bẹ́ẹ̀ni. àbọ̀mọ tiẹ̀. any of the two. ọmọ tá a sọ ń bọ́lájí tó pé fúnra ẹ lọ́sọ́ lólúwa bọ́nà fúnra rẹ̀ ọ bọ́nà lọ́dọ̀ tiẹ̀ ni lọ́dọ̀ tá a bọ́lájí ni so àkọ́kọ́ nu èkejì ìgbéga mà wọ lẹ́wù gan o. kí lẹ rí. ọjọ́ rẹ lójú o. kí lẹ observation yìí. èmi ni wọ́n sọ fún pé ìwọ dídì gbèrè wá bí mi ọba tẹ́rẹ délẹ̀ ọ̀npọ̀ yẹ̀yẹ́ ara láti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run ló gbèrè wá bí ẹsẹ̀ ẹ̀ sì yá gan pẹ̀lú ẹ̀mí èmi gan ti pinnu fúnra mi pé ní ọ̀la àwọn ọmọ wọ tuurutu débi o bọ́jẹ́ gbígbé bọ́jẹ́ ìwọ́ òde bí. kí ni mo ṣe. ẹsẹ̀ tá à ń bẹ́ fàánà lórí ọmọ ẹ tí tó fẹ́ da gbogbo nǹkan lórí alátòsí lórí ọ̀rọ̀ ọmọ rẹ mo lọ bá dé. ẹ ṣe mo dúpẹ́ pé fúnra mi ni mo dẹ̀ wá àtúnṣe tẹ́ ẹ ní kí n lọ ṣe ọmọ yóò máa gbáago olúwabọ́nà mo pè pátì ọmọ yóò gba aago títí dìsín ṣọmọ tí yóò gba aago báwo la yẹ fẹ́ bá a ní dialogue tá a máa bá sọ̀rọ̀ pé bó ṣe yẹ kó ṣe bó ṣe yẹ kó ṣe rí nítorí bẹ́ẹ̀ ṣe wáyé àgbàlagbà ni ẹ̀yin ní bàbá gbogbo wa ń lù yeye ọmọdé ló ń gbọ́mọ ìrùkẹ̀rẹ̀ ló ń gbọ́mọ Ọ̀rúnmìlà mo sọ yín dọ̀rùnmìlà lẹ́nu èmi dúró gẹ́gẹ́ bí ọmọ ìyẹn ni mo sọ pé yèyé ọmọ ló ń gbọmọ rùkẹ̀rẹ̀ ló ń gbọmọ Ọ̀rúnmìlà ẹ fi rùkẹ̀rẹ̀ yín kẹ́ fi pèmí wọlé kẹ́ bá mi fi ṣàtúnṣe sí ẹ bá mi fi pẹ̀rọ àti pẹ̀tù ẹ bá mi fi pẹ̀tù sáwọn aráàlú nínú kọ́ má bínú ọmọ yóò ti gba aago mi ẹ ṣàánú mi kò jù bẹ́ẹ̀ lọ. ó sì o atorúkọ tó ọsùn mi d'Ọ̀rúnmìlà lẹ́nu àbí mo ló fún lóye tuntun ọsùn mi d'Ọ̀rúnmìlà lónìí àbí kí wá. mo fi pòwe ni. ń wájú ta ni àtàwọn ta ni. ẹ má bínú. ọjọ́ rẹ lójú mo ti sọ wá jẹ́ sọ fún ọ ọmọ rẹ gbáago ọmọ rẹ ò gbáago kọkànlú ah. tọ́lá àwa ló ti ṣèpàdé àti fún ọjọ́ mẹ́ta péré ọjọ́ mẹ́ta báyìí la fún ọ tá a bá fi gbọ́ ọ̀rọ̀ àtúnṣe gidi látẹnu rẹ wá <laughs> tá a bá rí àtúnṣe lórí pọ́ ọlọ́mọ rẹ pé ó sì bẹ̀rẹ̀ iṣẹ́ tó fẹ́ bojú lù jẹ́ délẹ̀ á bojú ẹ̀ jẹ́ bọ́mọ ẹ lógún ọdún kó tó wọ̀lú ìwà bọ́ lu ọgbọ̀n oṣù kó tó tọ̀lú ìwá yóò bọ́nu túbú ni. sani máa bá nu túbú. ìwọ fúnra ẹ bàbá èkó bàbá bọ́lájí. inú prison. bẹ́ẹ̀ ni bó o kú àní sínkú ẹ yóò dìbò kú ẹ àṣẹ ìlú ni o. a ò náà decide yẹ. àwọn tá a jọ nílùú ni àti mi bá lè ọkọ ìlú àwọn ni dábẹ́ mo fàṣẹ lé. ẹ lè ti approve ẹ. Ah, nígbà aláṣẹ aláṣẹ ni mí sọ fẹ́ kọ́ mẹ́ẹ̀dà lóyún. nígbà tá a tún nǹkan ọmọ tó lọ kò bójú lu ìjẹ ọmọ àti ẹ lọ fẹ́ dàlú ìlú wa sọ fún ọ pé ègún ègún tí ó fẹ́ ṣe orí tiẹ̀ ní ó ti bẹ̀rẹ̀ nígbà bá kú sí ẹ̀wọ̀n ọmọ pé àwọn bàbá àbáyé tó bá kú ẹ̀wọ̀n ọmọ kú sí. sọ̀rọ̀ mi yọ ọ bá wọ̀ kó o pè bí ó ṣe gbọ́ ọjọ́ mẹ́ta péré la fún ọ tí ọba wọlú tó tá àgbà tó ṣe gidi látọ̀dọ̀ ẹ kó o rí pé kó o pé baálẹ̀ mo rí pé kí n gbóhùn ẹ o ò lè pè kọ́rọ̀ ó pè lójú mi tí n bá sọ̀rọ̀ tó kú lọ máa kú sí inú ẹ̀wọ̀n. ṣé mo túmọ̀ ẹ̀ ṣáà tó mọ pé kí ni. hostages náà ń pè. hostages. ẹ rí mind mi. olúwàbọ̀nà kò ní lábà fún ìyá ẹ̀ bíkíbi tó bá wà wọ́n ní látòrí iṣu ẹ̀ bàbá ẹ̀ lẹ́ẹ̀wọ̀n kódà wọ́n dẹ̀ ti approve ẹ̀ baálẹ̀ náà ló approve ẹ̀ mo struggle lórí ẹ̀ mo dẹ̀ rí ẹbí best of the best child as a worst of the worst child nìyẹn àwọn ohun tí ó yẹ kí n máa gbọ́ mo bẹ̀rẹ̀ sí gbọ́ ọmọ tiẹ̀ náà ní fún ẹ nísìnyí èmi mo fún ẹ lépè bẹ́ẹ̀ á ṣẹ bẹ́ẹ̀ tó lè balẹ̀. wo bí má ṣe pé tí wọ́n ṣe ń bí tọ́wọ̀n gbọ́ ọ̀ lákèésí láti ìjọ ìtẹ́lẹ̀ mi àyẹ̀ lákèésí ẹ̀ ní ọjọ́ mọ̀ pé owó tá a fi ń repo ọwọ́n ju owó ọkọ̀ lọ nígbà tá a kó papọ̀ lẹ́ẹ̀kan náà tó pé à ń ra díẹ̀ díẹ̀ ni. kí lọ sábẹ́sọ̀. ọmọ ẹ ti ń bá ẹ jẹ tipẹ́tipẹ́. lọ́lọ́wọ́. Ah, nígbà tó mọ ti di pé tí tábà sófin inú ìlú kan wá mọ́ mẹ́ ẹ lọ sọ́mọ ẹ lè soríire tí wọ́n gan soríire tó wá wá wí tó kó nǹkan wọ́n bí àtọ́ ń tagbá lẹ́yìn àwọn olórin akọ àwọn akọkan tí ò sí lọ́mọ ti káàkiri ẹ má lóògùn wájú mi o. yàgò yàgò lójú yàgò mo náà yàgò lójú ẹ ọmọ mi tó wà ní ó wá kó nǹkan sọ bí àtọ́ ń tagbá lẹ́yìn àwọn olórin ẹ wo rẹ o káti ẹ pé ò ní díngí lé wo rẹ nu omi kó o bó ṣe rí nu omi ah, wá mọ gbọ jẹ́ n sọ fún ọ mọ mi rọkẹ́ o tó o bá gbìyànjú pọ̀ fẹ́ sákò ní ìlú yìí <laughs> ó tẹ̀lé lẹ́nu bodè ẹnu bodè ló ti tẹ̀lé bó o sì kù sínú túbú a lè sínkú ẹ̀ tọmọ yìí dé. Ah, that's wickedness. nǹkan kan mi kódà ò lè rùn ò lè rùn gọmọléládàsí lára local environment. ọ wo wọn ò rí jẹ kọ́ mi mọ̀ wálé náà. ọ̀rọ̀ dé lẹ́bù yẹn. ó kọjá lẹ́bù yẹn. ó kó olùkẹ́ ó bá sáré ẹran bá lọ fẹ́ sá lọ ìwọ ti ìwọ ti ẹ̀sán bọ́ fẹ́ sá lọ ìwọ ti ní mọ́. mo dúpẹ́ lọ́wọ́ mi. bàbá òsì tó bí mo fò aṣọ máa ń bọ́ lájí ọ bẹ̀rẹ̀ sí sọ ní olùwàbọ̀nà èsù ọ̀bọ̀nà ẹ̀dà lóní ọ̀pọ̀ ẹ̀wọ̀n ló máa kú sí. baba god baba god èmi náà fẹ́ make dialogue o àwa wù mí kẹ́ lísì kẹ́ gbọ́ mi torí mi fẹ́ rude mò ń bọ̀ lọ́rùn o any moment from now màá para mi straight but kó má dàbí pé bóyá kí ni mo dé unexpectedly tí ni mo ṣe yín fọ́ mi pé mò ń bọ̀ sí i olúwa bọ̀nà bọ̀nà rose expert burner unbeatable boy ó ti di beatable o ó ti di nuisance boy ó ti di nuisance child and stupid child. ọmọ tó bá ti ń dààmú bàbá ẹ̀ tí ò jẹ́ kí bàbá òun nísinmi ọmọ òfò ni ọmọ àdánù ni torí ẹ̀ mo ṣe decide pé kí n wá para mi sìn shortly tí má dẹ̀ ti para mi tán nítorí tiẹ̀ tí n bá dọ̀rùn wọn náà ni màá report àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ẹ gẹ́gẹ́ bí orúkọ ẹ ọmọ aráyé máa bọ́ọ̀nù ẹ ni yẹn dá mi lójú bẹ́ẹ̀ torí pé ìwọ ló sún mi débi tí mo wá so okùn mọ́ igi láti para mi dànù mo dẹ̀ wí bẹ́ẹ̀ náà màá dẹ̀ ṣe bẹ́ẹ̀ sí very shortly. ẹ̀yin aráàlú fellow citizens of this town or fellow villagers or fellow town people máa para mi sìn yìí o mi ti wèrè mi dájú tó dájú dénú yín bí kí n kú ló kúkú wọn lómi wọn kò ní pé bóyá mo wẹ mo regret ọmọ mi ló sún mi débẹ̀ ṣùgbọ́n màá dá wàhálà lẹ̀ màá dẹ̀ da iṣẹ́ sí yín lọ́rùn kí n tó kú at least ìkẹgbọ́ àwọn iṣẹ́ tí màá dá sí yín lọ́rùn báwọn ìkẹgbọ́ báwọn ìkẹ má gbọ́ tí bá kú tán màá spirit spiritually spirit mi á lọ kó sínú ìkànnù yín nílùú á fún yín ní information àbí kó suggest pé kẹ́ lọ wú mi bí tẹ́ ẹ sinmi sí ibẹ̀ ni mo ti máa bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú yín tí bá ti ń wá wú mi báyìí màá kọ́ fi òórùn báyé yín jẹ́ iṣẹ́ lórí yín burú ni èmi mọ tí mo jẹ kí n tó kú màá run bastard orun mi ò dẹ̀ ní dá mo fagbó oríṣiríṣi nǹkan ni mo fà kí n tó kú torí mo ṣe fàájì gan everybody dẹ̀ mọ̀ pé afẹ́ ló láyé ni mí ẹni tó bá dẹ̀ ti jẹ oríṣiríṣi nǹkan láyé orun ẹ̀ kì í dá tó bá kú lẹ́yìn náà ẹ wá ṣe bẹ̀rẹ̀ sí ṣe wàhálà optosis àbíkílẹ̀ lẹ́ẹ̀ máa ń ṣe ẹ̀ṣẹ̀ wàá bẹ̀rẹ̀ sí ṣe máa gbéṣẹ́ lé yín lọ́wọ́ṣẹ́ lórí yín burú ni tẹ́ẹ̀bà wá kí àfọ̀ ẹ tí ò bá jẹ nǹkan tẹ́lẹ̀ ẹ̀kùn òórùn mi á bẹ̀rẹ̀ sí pa yín kankan òórùn mi á tán tó covid nineteen á tán tó covid twenty covid eighteen ẹ̀kú tán straight torígbà tó mọ mi ń ṣòṣì tó ń ṣe dá ìjà tí tó gbé mi lẹ́mìí sókè kò sẹ́ni tó bọ́ta kó help mi láti advice ẹ̀ ọmọ náà sún mi dédìí igi obì yìí sì máa para mi dànù àtẹ̀mọ́ta go sọ tọ́ra àmọ́ condition ọ̀run lọ́run torí bá ṣe wà sìn mi ò mọ sísì tí wọ́n lò ń bẹ́ẹ̀ òórùn mú díẹ̀ bá ní mo lọ kú sí kólú ẹ̀ wọ́n lè má níná lọ mo kọ́ tún dàrú ni bóyá kí n lè sọ di another sísì tí ọwọ́ bá pa tẹ́sẹ̀ bá pa. ọwọ́ olórí burúkú ni ló pa káyé ibẹ̀ bá pọ̀ kú bẹ̀rẹ̀ sí ní rojọ́ ẹ̀yin sọ pé dẹ́yìn bá kú o ẹ̀yin ò wú o wúkọ àwọn òwò èyí mo jẹ́ pé mo ti lúgọ síbẹ̀ ọ̀n yóò ti tó three three thirty five minutes àwọn wá ṣe go. gbàbẹ́ yorùbá ní òwò kì í fún òwò lọ́rùn fúnra mi ni mo decide láti wá para mi ń bí Mm. jọ kí ni láti máa mọ́nítọ̀ mi kí ló fa mọ́nítọ̀rìn. yìí mọ́nítọ̀rìn torí èmi gan fẹ́ gba world book records guinness. lórí kí ni. ẹ lórí pé èmi ni mo kọ́kọ́ máa rí òkú yín tẹ́ bá ti wá kú tán tẹ́ bá ti rí pé àlèmùtù ti mú kóńdó ti fi fọ́ yín ní orí yín wàá pariwo pé wá wo bàbá bọ́nà o bàbá bọ́nà kú o. oya o dàn tí n wá decide tí mo bí tí mo decide pé mi ò kú mọ́ ẹ ṣe wá sọ bẹ́ẹ̀ ẹ tó kun bọ́run jàre. Eh, o fẹ́ tẹ́ lọ́nà òní. mo ti hangi ẹ kò lè lọ sórí bẹ́ẹ̀. ẹ kù ni. fúnra mi ni màá dísà láti kú ìwọ kọ. èmi ní wàá pa mi. lọ́nà yóò lè gba rẹ́kọ̀dì mi dọ̀rùn fúnra mi ni màá pa ara mi dànù tọ́lọ́ máa mọ̀ pé fúnra mi ni mo pa ara mi ìwọ kọ́ ló máa gba rẹ́kọ̀dì yẹn eh, mi ò ní kú lójú ẹ. bí mo ṣe ń wọ ẹ mm. o ti di ọwọ́. Mm-hmm. ọwọ́ òwò. o ti di àfíìsì ọwọ́ ah. èmi ti di ọmọ ọwọ́ yorùbá dẹ̀ lọ́wọ́ bọ̀ wọ́n ní ọmọ ọwọ́ ìkú lójú ọwọ́ mi ní kú lójú ẹ̀. torí pé mi ni Mide Martins ẹ tí wàá fẹ́ pokùnso náà ẹ lọ mú mosquito net àbí ibi kì í ṣe tán fún wa net center lélẹ̀ bàbá ẹ kú dànù. o tọrọ ẹ kẹ o tọrọ ẹ kẹ fúnra mi ni màá kú kò ní ṣojú ẹ kò ní ṣojú ẹ o tọrọ ẹ o tọrọ ẹ kẹ ẹ kò tí ì yá o tọrọ ẹ kú ni àti bí tí o fẹ́ ṣòfò ní. sẹ́ni yóò fẹ́ báyìí orí ẹ̀ ló burú orí ojú rẹ̀ ṣe dúdú bí kìí sẹ̀ yọ̀ǹgìdù ó sí èrè ni. èyí kò sí èrè. ó ya wèrè. èyí kò já wèrè. ó ṣe yóò lọ sí ọlọ́run lọ́rùn. báwo yìí bá tún bá mi yìí fi iṣẹ́ sí. orí rẹ̀ ló burú orí rẹ̀ bó ṣe dúdú. ẹ súnmọ́ mi kájọ sọ̀rọ̀. ìfọ̀ ní kòkò lè wọ́n bó ṣe rí. bàbá mò ń bọ ẹ̀jẹ̀ kọ́kọ́ dáwéré lórí ọmọ olóṣì fẹ́ ṣe fẹ́ bàbá kí ló ṣẹlẹ̀ náà mo ti bá yín sọ̀rọ̀. mo fẹ́ mọ mission tiẹ̀ gangan bítù ah, mo fẹ́ mọ mission tiẹ̀ gangan bí. bàbá ẹ̀kọ́ mo ti sọ fún yẹn ẹ̀ bá mọ̀ ṣe gbogbo eléyìí. nígbà tó wá arágbàlagbà tó fẹ́ kú tó yẹ kó o mọ bẹ̀ wọ́n. ẹ ṣé bí mo fẹ́ motivate wọn ni pé ikíkú náà fẹ́ kú o kán bá ẹ̀yin náà èwe ni tó fẹ́ wá pokùnso tó lọ aago tọmi yìí figa ṣé fẹ́ sókè lọ bọ́lọ̀ lọ́rùn ni àbí ṣé kí n rọ́ọ̀fù dọ́rùn ni. jẹ ẹ fẹ́ rọ́ọ̀fù dọ́rùn. tó mo béèrè ni ṣé kí n gbé dọ̀tí dọ́rùn. ìkọ̀kọ̀ tí mo kàn fọ́ fún lára ikú yín ni pé ẹ fẹ́ wọ gíní torí ó bá fẹ́ yá ní fọ́tò ètò torí ìwé ìròyìn. o ìgbẹ́nu wẹ̀rẹ̀ sọ nǹkan tó máa fọ́n tán tí owó orí bá bá mi lẹ́ẹ̀kan sí i. yóò pọ̀ yóò pọ̀ bíntu bíntu ìkín jà lọ́jọ́ Wednesday ó yẹ kí n nọmọ yìí fún yín. bíntu ẹ rárá farabalẹ̀ jẹ́ kí n wá fọ ẹ lẹ́sìn ẹ̀ tó bá ku one minute kí n kú máa lógo yìí máa dress dọrùn ni ó ti ya wèrè ṣe èmi wá jó lóorùn àwọn èèyàn tó kọ̀ máa ń kúkú láì láì dọrùn láì níìtì dọrùn orí ẹ̀ ti dàrú ikú mi ó ní mí nìyí ó ní tí mo fẹ́ kú. ẹ tiẹ̀ ní kúkú kíkan bí kì í ṣe yíyẹ ẹ ní kú. yọ kí n tiẹ̀. tẹ̀bá túnú mi kì í ṣe pé mi ò lè dájà o àìlè dájà kọ àwọn torí mo respect àgbàlagbà ni ẹ má kú ẹ má kú ẹ ní sùn ẹ má kú wọn lè kú dáàdì bọ́nà èwo lẹ fẹ́ ṣe ní méjèèjì ṣé èmi lẹ fẹ́ tẹ̀lé ni àbáwọn kí n tó mọ nǹkan tí mo fẹ́ fojú yín. kí ni mission tiẹ̀. òun ni pé kẹ́ lọ sí ọ̀run àrèmọbọ. dọkílẹ̀ èrò tiẹ̀. ẹ lè kú. mo ní trabai. Mm mo ní mo ní tra báyìí mo ní mo ní tra orí yìí. ṣùkúrọ̀ ṣùkúrọ̀ ọmọ wèrè ṣùkúrọ̀ gba ìlọ́tẹ̀. Ah! Talent. Hello, man. Ava. Ọmọ wèrè. Ava na. You smoke, you drink. أنت بتجيب بنات، بتجيب عيال صغيرة، بوظ حياتك خالص. Wà ìgbọ́n nǹkan tó ń sọ ara bú. Ah. Yorùbá ni ẹ́. E? Yorùbá ni mí. Ah, ah. Ẹlẹ́gbọ̀n <laughs> Yorùbá lẹ́yìn náà. Ẹ bá fẹ́ tọrọ owó ẹ̀jẹ̀ mọ́nú yẹn dákun. Jẹ́ kí n jẹ́ kó yẹ, o ti sórí bú lọ́nà wo kí ni ṣe yín. ṣùgbọ́n nǹkan tó ń sọ. nǹkan tí ń sọ náà mo fi ń sọ fún pé kí ni fi sìn. wọ́n ní òun fagbó òun fa sìgá àwọn ọtí tó le tó le tó lè bá yéèyàn jẹ òun ló mu. ẹ ṣe bí láì fọ ara mi mò ń mú sí ọkàn ní. o ò tún wá fi mọ́mọ́ yẹn àtàwọn ọmọ kéékèèké òun ló tún wá ń kó tì ẹ̀ràn o tún wá ṣe mọ́mọ́ yẹn o tún wá ń gbé obìnrin wọn o tún ń bóbìnrin wọn sùn tó dẹ̀ jẹ́ pé nínú ìlú yìí wọn kì í fi obìnrin wọn báyàn ṣeré o tún wá bá àwọn obìnrin wọn sùn. ẹ̀gbọ́n olówó ni ó kú gbogbo ń tẹ́rí pé mò ń ṣe àtàwọn ọmọbìnrin wọn tí mò ń tẹ̀lé káàkiri wọ́n ń gbowó lọ́wọ́ mi ni wọ́n sanwó wọn. Ah, o ti ṣi owó san. ẹ̀gbọ́n gbogbo ẹjọ́ tẹ̀ ń ròyìn ọ̀bá mi ọ̀yá mo ti gbà pé cctv tó wà káàkiri lọ́jọ́ kẹ́ mọ̀rìn àjò mi gbogbo tí mo ti ń gbèlú ìṣe àmọ́ kí n ti yín kí lọ́kàn ni kí ni tẹ́ ẹ fẹ́ kí n tiẹ̀ gan ah, pátápátá ò ní mọ́ tẹ̀lé àwọn ọmọ ìlú yín mọ́ ṣé ò sáwọn ọmọ sàgárà nínú asiru ṣé ò sáwọn ọmọ sàgárà tó yẹ mọ́ tẹ̀ ẹ̀gbọ́n mọ́jẹ̀ bójú yín dẹ́gbọ́n o ó ti yẹ nǹkan tó kàn tèmi àti ẹ pẹ̀lú òun fún ẹ nísìnyí pé ọlọ́pàá ni. ọlọ́pàá ni ẹ̀gbọ́n ẹ bá mi ẹ dá mi méjì mọ̀ pé ọlọ́pàá ni ọ̀nà ẹ̀. wọ́n dé níbo. kí ló tó ń gbé dọ̀gà ṣe ẹ̀wò nígbà ọlọ́pàá àwọn obìnrin ti kíní o kí ló fẹ́ sàlẹ̀ ní èmi bá ẹ dàpọ̀ ẹjọ́ ẹ. ẹ wo bí nǹkan tó fẹ́ ṣàyẹ̀ ni pé o ti dé múrítàlà goodbye to two zero lẹ́tọ̀ ní ìdílé bàbá. ah two zero two three four kò yé mi ẹ dákun dọ̀lọ́ ẹ dákun ẹ̀gbọ́n tó ní yóò bá lẹ́yìn tó ní yóò bá ẹ dákun ẹ bá mi lọ́dọ̀ ẹ̀gbọ́n. ẹ ṣe ẹ mọ̀ lọ ẹ mọ̀ lọ ṣéǹjì fifty naira mi mo fún yín. ẹ dákun ẹrù yín dà. ọlọ́run mọ̀ fi mi fàyè mu ọlọ́run mọ̀ fi mi fọ́ta yọ irú rádaràda wo wo ká ní pé wọn náà lọ́mọ kéde àgbáyé káàkiri torí mo mọ̀ ẹjọ́ tí wọn bá pè ọ́ sí lọ́mọ fẹ́ tẹnu bọ́lẹ̀ káàkiri bó ṣe wọ̀ mí wọ́n dìpọ́tì mi. ẹ dákun kí ló tẹ̀ dàbí ẹni tí èbó jẹ kù báyìí ṣé èbó jẹ yín kù ni. ọmọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. mímọ́ ní àpò olówó ìyọ̀ síta àpò yín lọ́yọ̀ sí àkóso ìkankan lọ́wọ́ yín ni. àpò sàṣàmùrà nìkan ni ọ̀gbẹ́rí o. àpò yín ti gbẹ báyìí. ẹ dry season mo wà ọlọ́run sì bá fi po rètè at the end of the day kí ló dé ganan tó ń ní mi lànà mo jẹ́ ń gbọ́ sí pé. nígbà tí ó jẹ́ pé gbogbo ayé náà ni wọ́n dáwó fún yín tẹ́ ẹ fi lọ gbogbo àpò yín náà lọ́gbẹ́ ẹ̀gbẹ́ báàgì lọ ẹ̀gbẹ́ nǹkan kò dájú pé jèrè bọ́ mi ẹ ti ń bọ̀ yìí. ẹ mo wá fara hàn án tó dágbére fún mi lọ pé ọ̀hún ò sàn mí sówó báyà kán bá wà nǹkan mi kì í mọ̀ sí. ọ̀dà èmi wá ní àlùbáàsì kan fún yín ẹ wo ádákẹ́ ẹ mọ́ wọ̀lú o bẹ́ẹ̀ bá wọ̀lú ìlọ wọ́n lè sun yín náà o ṣé ẹ rí bàbá yín níbẹ̀ nu túbú táǹtì bá mi mọ̀ tó. Ah, gbogbo ìlú ni wọ́n pawọ́pọ̀ pé nígbà tẹ̀ ti sórí rẹ̀ bọ̀mí tí wọ́n ràn yín lọ ah. kí wọ́n ti bàbá yín sínú túbú bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ ara yín ẹ mọ̀ wọ̀lú lónìí o. sórí ẹ pé sa. èmi nìkan tí mo kọ́kọ́ rí yín náà ní kiri. ọgbẹ́ni náà kún gbẹ́ni sọ̀njọ́. sọ̀rọ̀ bọ́yá rù mí ń bọ̀ lórí omi. ìrọ̀lẹ́ pa gbogbo ah, afẹ́fẹ́ ti fẹ́ a sì ti rí bùrọ̀ ẹ̀dìyẹ gbogbo ń tó ṣẹlẹ̀ pátá ni gbogbo aráàlú ìpátá ti gbọ́ gbogbo bí wọ́n ṣe ń sorí ibú káàkiri ah, tẹ́ ẹ̀ fọwọ́ yín ìlú gbogbo rẹ̀ náà láti mọ̀. ẹ kí wàá lè retí ẹ tó wá ń gbé mi ṣépè tí ẹ fẹ́ ta wọ́n rán sí mi ni. ẹ ọkọ mọ mọ yín. ta ni ọ èmi ṣé mi ò mọ ni. ṣé ọkọ mọ mọ yín. ta ni ọ. ṣé ọkọ mọ mọ yín. lala lójú lala lẹ́nu. ẹ̀yin náà kọ ẹ̀yin tó yẹ kó tẹ bá sọ ẹ mọ ń da tán lẹ́nu báyìí ni. ẹ̀yin náà wọn sọ lala lójú lala lẹ́nu. gbẹnu òsì lọ mo ti lọ lóyè bò mo ti dé jẹ kórìí ẹ pé màá sọ ìjọ màá sọ ìjọ alákòóyò. àwọn bàbá sẹ́yìn kún mọ̀mọ́ yín sẹ́yìn mọ́ tẹ̀sí fún mi kẹ́ tó lọ. mo ti kọ́ ìkúkú wà láti. tẹ́ ẹ ẹ̀sìn tẹ́ ẹ fẹ́ ẹ̀sìn onígbàwẹ́ ẹ báyìí. ń fọ lẹ́sẹ̀ lójú. aráàlú. sì di. olúwa bọ́lẹ̀ ti dá gbogbo aráàlú olórí ibùdó ẹ̀rí kankan mú bá fún yín olúwa gánà ní ìdájí kò ní accept olórí aráàlú olúwa bọ́lẹ̀ ti dé bàbá rẹ̀ fẹ́ tuntun ará ìlú ẹgbà wá o ah, fi mí sí ọjọ́ kí àyà mi wọ̀ ṣe sàmùsàmù. gbà. ẹgbẹ́ ẹrù sókè ẹgbẹ́ ẹgbẹ́ ògùn lọ ẹgbẹ́. Bọ́lájí sọ́rí pọ́ máa lè mẹ́bọ̀ ṣe wà yìí ṣé wàá rò pé olè sàmọ́lù lọ́wọ́ ni sọgbà sì rí ẹ tú àwádán àtọ́lílẹ̀ àwọ̀ ọ̀dàkẹ́ àdúrà bá ṣe ń gbẹ́bọ̀ là ń gbé tútù lórí ọ̀rọ̀ ẹ pé ẹ tó bá fẹ́ bojú ìlú jẹ ọlọ́bojú ẹ̀jẹ̀ ni sọ nípa sì rí ẹ tú sọ wọ́n lẹ́bọ̀ wálé ẹ wá wo ìlú ti pinnu <laughs> mo ti ẹ̀bọ ọyọ̀ kí bàbá rẹ̀ torí rẹ̀ ẹ̀yin ẹ̀ṣọ́ ẹ wà mú pé bá a ṣe sọ kó tó di kó dé ẹ gbẹ̀wọ́ ọrùn ẹ ẹ tẹ fẹ́ wẹ́ gánlẹ̀ ẹ já jẹ ẹ wà sókùtà mọ́ lọ́rùn ẹ lọ rè jù sí òrùsì sàn pàwọn ẹ tú bàbá rẹ lẹ̀ bàbá rẹ ọ̀sẹ̀ wa mọ́ ìka tó bá sẹ̀mí ọba gé mo yọ fún ọ pé inú odò ló kù sẹ́jú òfin ọjẹ. Ah! mo mọ̀ dáràn ṣé lóòótọ́ ni bàbá mi bẹ̀rù túbọ̀ olówó kò kàn ti sọ fún mi kó tó ní pé wàhálà ìgbé mi sọyẹ kọ bọbọ rẹ bọlẹ nínú tí wọn borí mi sọlẹ sí sọyẹ kọ bọbọ rẹ bọlẹ ẹwà ń dájọ́ ọmọ ètò ti lọ lórí ìbò. bẹ́ẹ̀ni sọkọ ẹ sọ kàtìkàtì orí bó ṣe ń wò baálé ọkọ lù ìlú pàápàá ọkọ baálé ẹ̀yin lè fa gbogbo ọ̀rọ̀ yìí irú olórí ibú yìí ògùn láka yí ògùn lulu ẹka bẹ̀rẹ̀ rẹ fún ẹja ah, o. ẹ tá ah, bá fi sí wò. àwọn olóyè òsì nígbà ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo rò kọ́lọ̀ gidi lẹ́mẹ̀ẹ́sán ni àsọ̀rọ̀ tí ò ní mú gbọ́ wá ọ̀rọ̀ òmùgọ̀ ni èmi tẹ́ ẹni kan bẹ́rí ẹ̀fọ́gùn ìṣe ti ṣe yín lóore rí ni ọjọ́ kìíní àná tẹ́ fẹ́ mu gààrí tẹ́ fẹ́ jẹ́ pàṣọ ti bàjẹ́ ṣé mo rẹ jáde fún yín. ẹ ìgbà tó rẹ jáde fún mi ṣé àwọn òlú náà ohun tó ṣe fún ẹ kò dọ̀rọ̀ ẹja lọ. ṣé gbogbo olúwa ni sẹ́yìn òtí ẹ̀rọ ìpàrọwà fún balẹ̀ ni. olóye ẹ ṣe èèyàn olórí ibu ni ó alágbàkọ ni olórí ibu ni ó bàbá òfò. olóye ẹ náà jẹ dodo ẹfẹ sódodo ọ̀rọ̀ nígbà tí rẹ já fún èmi ọmọ ìgbà náà òye sí ọmọ ẹlẹ́ja ẹ ẹ̀sán lókè ọ̀rẹ́ja fún èyí ó fi ṣé bọ́ọ̀lù ẹja fún yẹn rí ẹjọ́ wà padà jẹ́ ọkàn yí ẹni mo ti máa wà lọ́yẹ̀ gbé tẹ́lẹ̀ kọ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ yẹn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ tẹ́lẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́. wọ́n bàbá fara balẹ̀ níjọ́ sọ níbi ìsìn. wọn bí yàrá yà rẹ wọn bí pọnipọni kọni gba yà rẹ dá. ojú bàbá mọ̀ wọ́n. kàdà fún ọ. ká yẹ ọ bàbá a ní mo dín àwọn wẹ́rẹ́ yìí tún lọ rẹ̀ jẹ síbẹ̀ àní kò ní dáa fún ọ. adámọ̀jà lè kán nù ni. ẹ lè ní ẹ. gbẹgbẹgbẹgbẹ bẹ́ẹ̀ni sọ́n tẹ́lẹ̀. sori sì ò jẹ́ bàbá lè sọ̀rọ̀ dáadáa. kílẹ̀ ń jà sí ìwọ oníbàjẹ́ oníbàjẹ́ ọ̀mọ́ra akówó ojú ẹ̀bọ ọ̀mọ́ lólè ibi tọ́rẹ̀ rẹ̀ ń dẹ sí nìwọ náà ń dẹ sọ́sọ́ ọmọ kó lè lọ́jà. ó ṣe ni ó lè ní ọ ó ṣe ni jẹ ó lè ní ọ ṣe sí ẹja tá n pa inú wọn gbòòrò òṣòkè ní fún apá sówó èèyàn kan kó hmm. bàbá bò lè ṣe mọ̀ pé ẹja tá n pa inú wọn. ṣé tí wọ́n bá pa àwọn sínú ooru. ó ní kúkú ọ̀wọ̀wọ̀ bàbá tí pa àwọn ẹja inú wọn lóru òṣòkè ní fún wa pa ẹnu dodo dodo ẹja kan dodo dodo. ẹja ni ẹja ló jẹ ẹja ẹja ni ẹja ni ẹja ni ẹja ni ìyọnú ìyọnú ìyọnú ìyọnú lẹ́yìn láti lọ́dọ̀ àwọn kan àwọn kan àwọn kan àwọn ẹgbẹ́ tẹ́tù. ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹyin lẹ́rìn sódò wá kẹ́ bọ́ọ̀ lọ sí sódò ó sì mí ẹgbẹ́ ẹgbẹ́ sílọ̀kọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ìfilẹ̀ náà bàbá ó padà ó ó padà ó padà ẹ ẹ ẹ mọ tẹ ma sọ ẹ ẹgbẹ́ kẹ́ni kan gbé pàpà kẹ́ni kan gbé pàpà. bàbá ọlọ ètò kẹ́ni kan gbé pàpà tẹ́tẹ́tẹ́ tẹ́tẹ́ ẹ̀pọ̀n sí mi pọ̀ ẹgbẹ́ kẹ́ni kan gbé pàpà. gbèsò gbèsò lẹ́mi gbèsò lẹ́mi ẹgbẹ́ gbèsò lẹ́mi gbèsò lẹ́mi gbogbo. owó. àní ẹ bá ń tẹ̀lé tàjò ẹ bá ń tẹ̀lé tàjò orí ẹ wà á dé o orí ẹ wà á dé o ọfà afẹ ta gangan ló bọ. ẹwà adé ni. ẹwà adé ọmọ ọba. ẹwà adé ọmọ ọba. ó fẹ́ kó o fi ẹwà adé lẹ̀ fún un kó o jẹ́ kó o jáya lóde mi. àríṣe àríkà àríkà bàbá rẹ̀ gùn ún nítorí ìrìnkún yàtọ̀ fi ń sọ. a ti ń sọrí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ tẹ́rọ mi pa. ọ̀tọ̀ mọ̀ ń fọ wọn. èmi ò kàn. ẹ kí ni ṣe rí. mo fẹ́ kàn. ọlátòyè ìyá rẹ̀ wọ́n ti fọwọ́ alágbára lójú o. èmi àti pé ọ̀rọ̀ obìnrin lásán lásán mm. lọ́wọ́ bí fún lọ́wọ́ mọ́ làágùn àjọwọ́ máa dá wèrè lóhùn. ó dá wèrè lóhùn. máa dá wèrè lóhùn. nítorí ìrègùn là á ṣe sóore. ààrẹ ọba olúkọ ló máa ń bá sọ̀rọ̀ báwọn. afọbajẹ ìlú yìí ni mí. dákun adéọlá ajẹun mi kábíyèsí ọba aládé ló larúkọ mọ lórí. nbọ kó tó débẹ̀ nǹkan. ọ̀ ń sìrègùn lé mi lórí ni. n ò wá ní sìrègùn torí ìrègùn la ṣe é sóore. bẹ́ẹ̀ ni. sísá lórúkọ tá a pè wọ́n kú. sísá lórúkọ tá a pè wọ́n kú. ìwọ kú ayé o ìwọ àrùn ayé o ọmọ báyìí múlẹ̀ nímú rẹ nímú rẹ. ìwọ ló jẹ́ sí ìlú gbé ọlọ́mú olóyè ẹ̀ ń bá gbé káàkiri ẹ̀ bá okùnbí tí ó ti kò ní yí ó kò ní yí àwọn tó ní ó. kò wé eléyìí tó ké yìí kò wé yìí ọ̀há. ọ̀fọ̀ ńlá ló ṣẹ̀ láàfin o. Ah! ikú ní jẹ́ báwọn. bàbá bókú kẹ́ ẹ máa dáná so ẹ ẹ tún wò tèmi kẹ́ ẹ wò tẹ́lẹ́dùà. Ah! orí orí látòyè ọdún tó yẹ kí látòyè òkú náà ló kù jò lára. kò ní jó kẹ́. ó fẹ́ ké bí yóò bá kọ́ ní orí. ọmọ bí mo ti wá ní òkè ọ̀hún ni hmm. bàràkà méjèèjì. ọ̀tẹ̀ ń bẹ lọ́wọ́ wa o àìsí ìṣe dìtẹ̀ lọ́ọ̀ bá dìtẹ̀ wa ò ní lọ o. owó anamọ́nayé anagbalagba sá gìlàgìlà owó ní mú arúgbó tí fi ń sanná ní ká tí ò bá sí towó kí ni ọmọ pásítọ̀ tí ń wá gun ọ̀pẹ lọ́jọ́ ọ̀sẹ̀ owó ògúnbúnúsọ oníṣọ̀bòjì ẹni tó bá ti wáyé tí ò lówó ayé asán ló wà òòṣà òkè má fowó kẹ́yìn lọ́rọ̀ gbogbo wa kárajé mú sokùn kárí òun mú sílẹ̀ ọ̀rọ̀ owó ò ṣe kékeré nínú ayé o ẹni tó bá sọ pé towó bá wo ó ti kú wọn ò tí ì gbé e sẹ́ni téèyàn fẹ́ jẹun owó ní ọ̀nà bó fẹ́ mu mi owó kéèyàn sáré kọ́ máa kú lọ owó náà ni wọ́n nà sí báwo lẹ ṣe wá fẹ́ sọ pé tòwó báwo owó ṣe kókó ó ṣe pàtàkì bówó ṣe wá ṣe pàtàkì wọ́n ń ṣèpàdé ńjọ́ kan lówó bá sọ pé tóun ò bá sílé kẹ́nikẹ́ni kọ́mọ̀dà àmọ̀ràn lẹ́yìn òun àlàáfíà wa fọwọ́ sọ̀yà pé sátẹ̀mí náà owó wa ni mo mo yọ tiẹ̀ kú mẹ́ torí bó ṣe wù kéèyàn lówó tó béèyàn bá lálàáfíà òtù bá ń tẹ́ni o téèyàn bá wá lálàáfíà ọ̀hún tí ọ̀bà bá wá lówó àlàáfíà tó ní yóò máa fi ṣe irinṣẹ́ fún olówó. olówó ló ló ló so gbogbo tán tó bá jẹ́ pé ìwọ gangan bó ti wà yìí olówó ni àwọn ẹbí ẹ ò ní sọ sọ sínú omi ìwọ náà kò ṣeun tí ọ̀dà torí gbogbo ẹ gbogbo gbogbo ẹbí wọ́n ti kọ́kàn lọ pé ọmọ wa tó tó torí ìlú èbò kọ́kọ́rọ́ ń sọ ọ̀lọ́kọ́ sọ̀bọ̀ òun ni ó sọ wáde nílà ọ̀wáde òórí nǹkan kan mú bọ̀ àbíkú ayé ni ọ́ ọmọ tó yẹ kó máa ṣe fún yàn tí ó ti ṣe àbíkú ni àìlówó ẹ̀ ló ló ló jẹ́ kí wọ́n dájú ẹ̀ owó ṣe kókó ó ṣe pàtàkì ló ló look at me look look look at me very well You must say why. i'm a retired C CSO water corporation mo mo ṣiṣẹ́ pẹ̀lú ìjọba ìjọba wọn wọn wọn retire mi without benefit mi mi mi gba nǹkan kan mo wá decide pé mo láti lówó torí ẹ̀ ni mo ṣe ń pẹja tí n bá wa jẹ àpẹja báwo ni mo ti fẹ́ ríru ẹ̀ ṣùṣù rí pé gbogbo nǹkan o o ó ṣiṣẹ́ fúnra wọn nǹkan tó kàn lọ́rọ̀ ẹ̀ ni pé o need láti ní owó ìyẹn ló máa jẹ́ kó gbogbo àwọn ẹbí ẹ̀ kí wọ́n padà ṣe sọ́rí fún ẹ ìwọ tí wọ́n ti rí tí wọ́n pòṣe sí ọ wàá padà di ẹni tí wọ́n mọ̀ fi yan gàn láwùjọ pé ọmọ wa ni ọgbà láyé mi kò kò sábúrú kí ló fẹ́ jẹ má má ṣe hùn lẹ lẹ́yìn oúnjẹ kò sí nǹkan kan mọ́ kí ló fẹ́ jẹ. tó bá jókòó dé mi. ǹjẹ́ àrọ̀ kíìbù. ọ̀rọ̀ bàbá. bọ́ bọ́ bọ́lájí. bàbá. báwo ni. ṣebí ṣebí obìnrin. sórí à bó ti ń wò yìí wèrè ni mí. bìtì bò. pípẹ́ wèrè gidi ni mí. Ah. àwọn ará àdúgbò wa ni wọ́n fi ẹjọ́ yà mí ní wèrè tẹ́lẹ̀ ìbá ti rí mi wá o tẹ́lẹ̀ ìbá ti rí mi afẹ́ rí ọ o sẹ́mi nìkan ni dákun má bínú. ẹ ẹ bínú sí i olóore mi lẹ jẹ ṣe so so o ti jẹun. ilé ṣẹ̀ṣẹ̀ mọ́ ni ilé jẹun lákòókò yìí ẹnu mi tètè sí. tẹ́tẹ́ téèyàn bá ti kọ́kọ́ jí èèyàn máa ń tètè jẹun ni sórí téèyàn bá ti jí báyìí tí ó bá jẹun àwọn aràn burúkú yẹn wọ́n máa já ẹran jẹ àmọ́ tó bá ti mọ̀ pọ̀ jẹun wàá lọ mú ògógóró ojú náà tó bá ti gbé tó dájẹ́ aràn tó bá kọ́kọ́ lanu báyìí pé kóun gbé òkèlè ògógóró ló máa gbé gọ̀rọ̀rọ̀rọ̀rọ̀ ó máa pariwo tòóró ó máa sọ fáwọn tó kù pé ẹ máa ya àkọjẹun kọjẹun o e, eléyìí tó mú ògógóró yẹn ó lọ kú ni. Hmm. <laughs> theory and practical ni mo sọ fún ẹ yẹn ẹ̀yin bẹ́ẹ̀ tí ń wo mi mi ìṣòro gbogbooro àmọ́ ìwọ ẹ̀yìn òfó ń bẹ lọ́wọ́ mi. mi mi mi gbé dáadáa. ìwà wèrè. lọ́wọ́ ẹ̀. ń bẹ lọ́wọ́ mi. nígbà tí wàá pera yín wèrè lẹ́ẹ̀kan wọ́n á kóra pé àdúrà. Ah, ah! <laughs> bó bó bó bàbá yìí ṣe wà nìyẹn wọ́n á sọ pé bọ̀bọ́ yẹn bàbá wèrè ni ó ń ṣe dáadáa nìyẹn hmm. má bínú kí ni nǹkan tó fẹ́ rí mi fún ẹ̀yin ọ̀rọ̀ tẹ́ bá mi sọ lálẹ́ àná ni mo ti wá rò lọ́sọ̀tún mo rò lọ́sọ̀sì mo wá rí i pé ibi tá a bá yé dé yìí bẹ́ẹ̀yẹn bá wálé ayé tí ò lówó ó ń tọ́ ń wá ìwà wòran ni. ayé ayé asán ni. èèyàn tó ní wòran ayọ̀ ìran òfo lèèyàn máa rìn ìrìn téèyàn tó máa rìn ìrìn òfo ni àwọn téèyàn tó máa bá ti tí ọba lówó nú ayé èèyàn òfo ni ó tún máa bá ti. ẹni òfo yóò mọ bẹ́ẹ̀ ni àdánù rìn. ẹ wá dákun ẹ mọ̀ bóyá ẹ mọ̀ babaláwo tó gbowó yánranyánran babaláwo tó lóògùn gidi. ọ fẹ́ sí àwò. ara. kí wàá lọ fẹ́ fa fa faláwo sí. mo fẹ́ sóògùn wọ oògùn wo gidi. oògùn wo. bẹ́ẹ̀ ni mo fẹ́ sóògùn wo. Ah, ah, ah, at this your age. mo lọ́jọ́ lórí. Eh, ọlọ́run kan sì mí lẹ́ran gbígbẹ́ tí ì ṣe jẹ. àjọra wa gan-an bẹ́ẹ̀ mi náà ti rí nìyẹn àmọ́ mo ní aláwo kan ó mọ oògùn owó ṣe òun ló ṣe oògùn owó fún dáa dáa dáa dáa dáa Dangote. Da, da, da, da, da, da, da, da, kankan bí mi náà ṣe èmi náà níṣẹ́ tí mo lè máa fi bójú lọ́wọ́ mo lè ṣe oògùn wọn ẹlẹ́tàn fi ń pàdùn. sórí ohun tí ò jẹ́ kí mi ò ṣe ó dájú o ó lè sọ pé kókó mú àtàǹpàkò ẹ̀ẹ̀kan wá. ti tèmi bẹ́ẹ̀ni. kí ni wọ́n dá mi dúró ẹyọkan àbí méjèèjì. ẹyọkan. Ah, kán ní kí n fi tẹsẹ̀ méjèèjì kún kọjá mẹ́rin máa kó gbogbo ẹ̀ lẹ̀. lórí owó. Ah, ṣebí mo fẹ́ na tọ́ bá sọ pé kí n lọ mú tẹlumi ìwà kọjá twenty máa kó lẹ̀ a ní mo ti rò pé mo ti ṣe tán. E, e, èmi náà ti wá rò kan báyìí. a lọ bí kankan. ẹ ti ṣe mí lóore ẹ kémi náà ṣe yín lóore tí n bá lówó lówó mo fẹ́ ṣe yín padà. Hmm, mo ṣe ọ́ lóore màmá màá wá ṣe é níkà bíi ti bọ́ǹbù ni ìwọ fẹ́ ṣògùn owó tó tó débẹ̀ ìwọ tó tó bẹ̀rù láti lo nǹkan ara rẹ ẹ̀yà ara rẹ ajẹ́ pé tó bá sọ pé kọ́ wa lòmí o lè lòmí fọwọ́fọwọ́ lílé mi tí mo bá sọ̀rọ̀ pé sùúrù ló láyé báwo fẹ́ ṣe sùúrù. mo fẹ́ ṣe sùúrù àmọ́ àmọ́ sùúrù ti bọ́ mi lọ́wọ́. bó bó bó ṣe wà lónìí ló máa kó lè mi ò ní torí tó bá tó bá tó sọ̀rọ̀ mi oníkàá ni mi máa dẹ̀ ṣe kàfẹ́ lálẹ́ títí mi bá ti fi ìwọ mú ẹ bọ́n ti fi mú ẹja kókó kó tó ọkọ màlẹ lọ. ìwọ fẹẹ sọ gbowó ìyá ìyá rọ kéèbù ọmọ tí mo mú wálé ọ fẹẹ fi mi sọwọ ọmọ tí mo mú wálé ọ fẹẹ fi àwẹrẹ ó ti fẹẹ pa mí lóòótọ́ ó ti fẹẹ pa mí lóòótọ́ ìyá rọ ìyá rọ kéèbù ìyá rọ kéèbù. owó owó owó àpèkánukò ọmọ baba ta ni ìṣẹ́ òun kó wá wí ìṣẹ́ òun mi mo ṣe bọ́rọ̀ lóhùn mi ajé o ajé o ajé o gúngún nìsọ onísọ bòjì ẹran ọ̀gẹ̀dẹ̀ ńlá jẹ́ jẹ́ ẹ ṣàì mọ àbádọ́ mi sórí ìjókòó ẹ kàn lókèwé ni ẹ mi. sùúrù sùúrù onísùúrù ló ń jogun ayé. ẹ fẹ́ ẹ fẹ́ onísùúrù lẹ̀. sùúrù ni bàbá wa. ẹ ẹ ṣàfihàn mọ́bí tẹ́ ń lọ ẹ fẹ́ sọ fún mi pé kí n ní sùúrù ni ẹ ti sọ ń gbà mọ́ kọ́kọ́ wálẹ̀ kan mọ̀mọ́ tí mò ń sọ yìí ní sùúrù mẹ́mọ́ wọ̀ọ́rì sẹ́rí iná ti jọ́dọ̀ fún amukoko bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo ti jayé rí mo ti lọ ìlú èbó mo ti wà pẹ̀lú àwọn èbó èmi kẹ̀ tí mo ti kó fáwọn èbó pàápàá. wọ́n ti bọ́ọ̀lù rí. tatatatata ah, ah, là ń ta òyìnbó tí mo ti gba pátá ń di rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wo mi lè kà. ọ ti gbé tari ni. Ah, ìta mọ́ wa hmm. kódà oríta tó ń bẹ nílé mi hmm. níwájú lẹ́mi báyìí oríta ni mo gbà lé sí. èèyàn tí sì gbé lórí ta ẹtì mọ̀ pé ó ti sún mẹ́sù ṣẹ́ta àwọn alọ́nilọ́wọ́ gbàlà wa hmm. ó ti èyí mo sì rò tán mo fẹ́ make sure mo lówó ni tí bá lówó bá mi ti wà ní túbú balẹ̀ wa mo wá fẹ́ fi owó kí n fi bùgà gbogbo olúwa mo fẹ́ fi yọ bá mi kó nu túbú tí bá ti wá yọ bá mi kó kéde pé fẹ́ náwó fún wọn o mo kàn fẹ́ rí i pé gbogbo bí ẹ̀ rò mí pin gbogbo ìpètè gbé mi sẹ́ ẹ̀ òbí tí mo dé lónìí màá tún àfọwọ́ máa fi bùgà bá o fẹ́ ah let me see you golololo buka wọn o hmm. eh, fẹ́ fọwọ́ buka bá mi. o fẹ́ ṣe ní ṣe odógún yorùbáàdì eh, ẹ filẹ̀ fún bọ́nà. ah kí n lè mọ bọ́nà àwọn èèyàn káàkiri bàbá yẹn já èèyàn hmm. <laughs> gidi ni. ọkàrẹ ọkàrẹ kí n má fàkókò ara mi ṣòfò. ẹ má advice mi. bí mo ṣe ń wọ yìí hmm. ọgbọ́n kankan wọ́n ti gé ẹ létí lọ. Ah, wọ́n ti gé mi létí lọ. set àwọn àṣàkẹ́. kò sí wàhálà mo ti rí i pé ọmọ líle ni ọ sórí ọmọ líle ní máa mẹ́bú láwo hmm. ọmọ líle ní máa mọ bá a ti ń sí rítà àti ń sí gbogbo ẹ̀ hmm. ọmọ líle ọmọ líle ọmọ líle ní máa ń jẹ àṣejẹ ọmọ líle ní dàṣejẹ ọmọ líle ní mọtí líle ọmọ líle ní mọtí líle ọmọ líle lọ́wọ́ abẹ́ ṣerú ìbàdàn bẹ́ẹ̀ ṣe nǹkan líle owó líle owó ló pọ̀ owó tó láàmì làkà mọ̀ fẹ́. bí wọ́n ṣe jọ́mọ líle tó o sì fẹ́ ṣe àjò líle bàbá líle ló wá báyìí. Ah! oríṣiríṣi àjò ní bẹ́ẹ̀ kà mí hmm. ìbéèrè kan wà tí mo fẹ́ bi ọ́ kọ́ọ̀kọ́ déédé gbọ́ ń pé èèyàn bíi ogún bíi ọgbọ̀n wọ́n wà ń kó wọ́n ń lọ sóde mọ́tò wọn sì ní àṣídẹ́ǹtì àgbọ̀ gbà á ah. gbogbo wọn sì kú lẹ́sẹ̀kẹsẹ̀. a ah, kọ́mọ̀ kú kódà tó bá kú a ah, kọ́mọ̀ kú hmm. àwọn tó bá wá kú hmm. ayé ọ̀pariwo aa òkìkí ọ̀kan ariwo ta. ayé ọ̀pariwo aa òkìkí ọ̀kan ariwo ta bókìkí owó rẹ̀ ó sì kàn án nígbà tó o bá ti gbìyànjú àti ṣeun tí mo ní ọ ṣe iṣẹ́ aláǹkó là á pè é ni tó o bá ti ṣàǹkó ọ̀hún tí gbogbo wọn ti ṣàǹkó òkú wọn ò wá ṣàǹkó lówó fún ọ. bó la ti fẹ́ ṣe. ọ ṣe bí ipò ọlẹgbẹ́ kan bí ipò ọfẹ ṣe pàtì hmm. ọ wà máṣe kan náà tí gbogbo wọn wọ̀ pátápátá hmm. nínú aṣọ tó o bá mú yàn á ti ṣiṣẹ́ sí i hmm. tó o bá ti kó sínú ọkàn wọn ò tí ì ní rìn bíi ìṣẹ́jú bíi mẹ́wàá sógún ìṣẹ́jú sọ́gbọ̀n ìṣẹ́jú gbogbo wọn kú wọn parẹ́ wọn ráre. ẹlẹ́dàá mi wọ́n jẹ́ ńlá máyé. èmi náà á di èèyàn o. Hmm, kò sẹ́ni tó mara tọ́kọ. àṣírí àṣírí bí gbogbo wọn ṣe ra máyé nù lówó hmm. tí ọba máa fi dé ọba máa fi dé. àmọ́ ṣùgbọ́n kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o kì í sì ṣe ṣùgbọ́n náà dàbí alára tọ́wọ́ bá ti mọ ohun tó ń ṣe èmi ò gbádùn ọkàn lé ọ lọ́wọ́ ó rí dájú pé o mú àdó yìí sínú ọkọ̀ wọn ọkọ̀ tí wọ́n fẹ́ wọ̀ wá tó o bá ti mú sí rí dájú pé gbogbo wọn ti mú fún o kí oòrùn tó ràn o oòrùn o gbọ́dọ̀ ràn báwọn ń bẹ̀ o láì tí ì mú fún ọ ti gbọ́. bí àárọ̀ bí títí seven eight. ah o ti gẹ̀ tiẹ̀ kí gbogbo wọn ti move inú dáhùn lára wọn. ẹyin ah! ẹ̀sà bẹ́ẹ̀ ṣé wọ́n ń wò mí àrí mi nínú ìlú yìí ìlẹ́gbẹ̀yìn mọ̀ọ́yàn rí tá mo fẹ́ mú aṣọ tá mo fẹ́ taṣọ fún. Hmm, kò ń bẹ́ẹ̀ náà wọn kọ́kọ́ fún ọ ní ẹyọ náà hmm. ẹyọ náà tó o bá ti lò gbogbo wọn pátá gbogbo èèyàn ní ọmọ yọnu sí ọ wọn fẹ́ bá mi raṣọ wọn fẹ́ bá ọ raṣọ tiẹ ni pé kó o sọ fún wọn pé o fẹ́ ṣènáwó ọ prank wọn bó o fẹ́ ṣènáwó nígbà tó kàn taṣọ fún wọn wọn fọtún taṣọ fún wọn wọn wà tọ́nà ọ̀pọ̀ ah, ah, wọn tọ́nà fọ yìí. ẹ sà irú ìlú kò débi pé àwọn èèyàn nílé ìbáyàn raṣọ. ayé ò ní jẹ́ kó wọ́n ọ̀ ní taṣọ tiẹ̀ bí ìgbà táwọn madam ṣajẹ́ fẹ́ taṣọ. Hmm, kò ní jáso ní stone. kò ní jó ní stone kódà téèyàn bá raṣọ tí ó bá rí owó ra fìlà tàbí gèlè yọ̀ǹda ẹ̀ kó mọ̀ bọ̀. èmi tẹ̀ sọ pé kí wọ́n dé fìlà tó bá ti wọ̀ wọ́n ẹ̀ eh. eh, ṣe kò ṣe nǹkan kan eh, ní káwọn obìnrin náà wé gèlè tó bá ti wọ̀ máa mí tiẹ̀ papọ̀ àpò àtúbẹ̀ máa tà fún. ẹ ṣeun ẹ ṣeun ah bàbá ah, àgbà ò níyàn ẹ bá rí jíwèé ẹ ti dídú. àwọn òkèèrè nù ayé. ẹ wọ́n jẹ náà ẹ wọ́n jẹ náà ah, ẹ jẹ wọ́n jẹ náà mo ní òjẹ kìnnìkan. Ah, ẹ ti wá mú mi family. Ah, ó ti di èèyàn mi ń gba ọ̀yà fìsàrí fìsàrí wájú. Eh, eh, ẹ ṣeun sa èyí yìí ẹ jẹ kọ́kọ́ fún mi lẹ́yìn ọdún kí n kọ́kọ́ lánàá. ẹ eh, kékeré nù. wọ́n gbà lé oh. arògbò àti lẹ́yìn ìrìn àjò. ẹ̀yin ọ̀rẹ́ mi kú lọ́wọ́ mi o. ẹ kú oríire mi o. ẹ sá ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù náà. àbúrò wọn wèrè gan ah, kí ló dé tí wọ́n fẹjọ́ ṣe yín ni. Ah, ẹ ṣe ní làákàyè rárá báyìí nígbà tí ẹlágbà ọlọgbà tí ń lọ tí ń bọ̀ tí ń lọ tí ń bọ̀ ṣé kò yẹ kẹ́ ẹ pé ó ti ń dààmú nǹkan tí ń ṣẹlẹ̀ sínú ayé rẹ̀ a ah, kí ló dé gan-an èló lẹ́jọ́ sí gan-an ẹ dára yín o. Ah. ẹ̀yin náà ti ẹ̀dá kájú ẹ̀ ẹ wọ́n wèrè gan ah, bẹ́ẹ̀ bá wà múdù ẹ ní mọ̀ bẹ́ẹ̀ ò sí múdù ẹ ò ní mọ̀. bí mo ṣe ń lọ tí mò ń bọ̀ tí mò ń lọ tí mò ń bọ̀ sẹ́yìn náà pé èbò mò ń bá sọ̀rọ̀. èbò bí igbó o èbò náà fẹ́ tẹ̀lé wa lọ. Ah, ṣé ẹ fẹ́ gbọ́ ọlọ́kọ̀ tí ó pè wá mò ń pè ní ògbé kọlù. olórí ẹlẹ́rọ ẹ mọ̀ pé yóò wá ẹ mọ̀ pé yóò wá àkùrẹ́ kan lọ́wọ́ ẹ tiẹ̀ rákẹ́ náà. ẹ wo ẹ wo olórí ẹlẹ́rọ ẹ mọ̀ ọ́ ṣe sùúrù o ẹ mọ̀ ọ́ ṣe sùúrù o wọ́n ní bí náà bá jó ni tó jó ọmọ ẹni tààrẹ ẹni là kọ́kọ́ gbọ̀nù ṣé ìmọ̀ tó ṣe mí ń bí ni. kódà eléyìí tó ṣe yóò kù díẹ̀ ká tó kódà ó nánu ní. kọ́mọ sọ̀rọ̀ kí yàrá ọmọ wá káàkiri títí ọ̀dà ọ̀dà kódà. mo pì ọ́ látàárọ̀ òsì pé kó lù mí kódà sọ fẹ́ fún mi léjè ruru ni àwọn èèyàn ti wà ń bí látàárọ̀ tí wọ́n ti ń dúró dì ẹ lómi nǹkan òsúnlé rẹ̀ lánàá ibi tí wọ́n sùn ní aago méjìdínlọ́lúwa ẹ̀ nísìn olórí ẹlẹ́rọ ẹ mọ̀ sùúrù gẹ́gẹ́ bí tí mò ń sọ ohun tó kọjú sẹ́yìn ẹ̀yìn ló kọ sẹ́lòmíì ṣé ẹ tó ṣe mí ni mo ti ń bọ̀ mo ti fẹ́ dọ́dọ̀ yín kí wọ́n tó pè mí pé aya mi ń rọbí lọ́yà tí mo fi ilẹ̀ létí kankan ò ṣe ó dàbí wọ́n ṣe ń pè mí kọ́ọ̀lù kọ́ọ̀tì n bá ní ìpè wọn padà kọ lọ n bá yí orí ọkọ̀ padà ìgbà ń fẹ́ délé yìí tún rí wọn ìmọ̀ bí aya mi wà mo pè wọ́n pè wọ́n àwọn tí fóònù wọn lọ wọn ò gbé ẹ wá ní píìkì kọlù yín ẹ wò mí ní parọ́ fún yín ó ti sú mi o. ọ̀ya mo ti gbọ́ ń bo kí wà báyìí àti pé ń bo lọkọ̀ wà tí wọ́n bá sàlè lọ wọ́n sàfihàn mi kì í ebọ́kọ̀ tiri lọ́gbà àbọ́kọ̀ tiri kọ́ ibo kí wà sọ bí tí kí wà kémi ọlọ́gbà kí èmi ọ̀wà kọ̀ ń kọ́ àwọn èèyàn lọ lọ́ba tán. ẹ lóòótọ́ ni ọkọ̀ ti rí ni ṣùgbọ́n ní parọ́ fún yín ìhìn mọ̀ pé ọ́ìlì ti tánú rẹ̀ ẹ wò ó ṣé mo parọ́ ọkọ̀ ti lọ́ọ̀kì o. yé ọkọ̀ ṣe kí ni ọkọ̀ náà kì. bẹ́ẹ̀ dúró. kílẹ̀ ní sà. Ah, dúró ná ọtí fẹ́ máa yọ o ṣé mo ti fún ẹ lọ́pọ̀túnìtì láti máa wọ ọ̀dọ̀ wọn akáká nìkan òkòkò nìkan ni kí ló ṣe ń bí. ebe iná lẹ dáṣà kàbí káwọlà ńgbà tí mo rí ilẹ̀ kan pé ẹni kí mo bọ̀ wá bí kí wá sí hide out kí wá dúró ní kọ́wéètì. wá wò gbogbo ohun tó ń sọ lórí fóònù kò yé mi kí náà ń wí ná. ẹ ṣe dírẹ́bà tí ó gbìmọ̀ kúrò níbi tí gbogbo ohun tí wàá ní kan àṣẹ ń bù sí dírẹ́bà ò gbé kọ́ọ̀lù kọ̀gbẹ́ kọ́ọ̀lù kẹ̀. pẹ̀lú gbogbo fáìlìsì tí mo ti ṣe pẹ̀lú àwọn tọ́jà wà ń bẹ̀ wọ́n làwọn ò tí ì múfù. ẹni tí mo sọ fún wọn nù. wọn ò múfù kẹ̀. ìdí tí nígbà tí mo rí pé wọn ò múfù wọn kó lójú kan mo dé ní kí wọ́n bá gbé kí n tó lù tán pé wàhálà ti dé wọn ò kó níbi tí. olúwa bọ́nà. sá kí ló dé tẹ̀ ń forí ọ̀ka ọmú. a bí ìgbà téèyàn ń forí èdè òṣèré leléyìí. ṣé bí mo ṣàlàyé fún ọ tẹ́lẹ̀ ìgbé kí oòrùn kó tó ràn gbogbo wọn ti gbọ́dọ̀ wọnú ọkàn kí wọ́n ti máa lọ kí mo plan jàǹbá àmọ́ wọn ti kú òní níbi tí ó yẹ kán ti kú òní ìjàmbá yẹn gangan ni mo wà á tà mọ́ ní etí rẹ ni. tí ẹ dúró náà aṣọ wo ló wọ̀ yìí. aṣọ aṣọ pati náà. aṣọ pati tó mú lọ wọ̀ yìí. ẹyin ṣe bí mo sọ fún mi pé àjọ gé náà ni tó yẹ kó ṣe gé sọ́rùn. ah pẹ̀lẹ́ o ọmọ gé kí n gé onígèkúgè. Ah, ẹsẹ̀ táwọn ọ̀dà níyẹ̀sì ni wọ́n náà wọ̀ yìí. wo nǹkan sí ọ èṣù ní ṣọlọ́gì ní iyín tó ń dùbù ẹkùn orí ibú ni yóò jẹ́ fájà yín tí bá ń bá kòkò jiran nú agbada awífúnni kó tó dání àgbàjàkadì ni wo ìkó ṣẹlẹ̀ o tó o bá ti mọ̀nà kí gbogbo wọn tètè kú omi tí wọ́n wà ń kóòrùn tó ràn wàhálà ò ṣẹlẹ̀ o gudugbẹ ó jà o. ẹ sà kí gudugbẹ má bàa jà náà ni mo ṣe ní kí sáré wá gba wá before the gudugbẹ ẹ̀yin ẹ bá mi block gudugbẹ mi ò fẹ́ ká burú ṣe mí. ẹ sà what says the time. ẹ ẹ wò gbogbo ìgbà tí mo sáré bọ̀ náà ó dà pé àárọ̀ la sì wà torí mo dúdú mi ò rí òrùn òrùn ò tí ì ràn ó sì ń da tó ń bá tí ìràn ó sì ń da torí mi ò tí ì jáde síta nílé ní ìyára. kí ni Yeah! Kí ló ṣẹlẹ̀? This is after three. Eh? Oh my God! Three a.m. àbí three p.m. This is p.m. p.m. Yeah. Ah! Wàhálà ti ṣẹlẹ̀. Gbogbo p.m. pátá ni ó pè yín ẹ lórí. Ah! Tí gbogbo p.m. bá fi lè gbólé mi lórí, eh? ariwo yẹ́wúyẹ́ ni màmá gbọ́. Ikú rẹ̀ yánu. Ah! Bẹ́ẹ̀ ni mo. Ẹ má jẹun jẹun. Ah, I'm not ready to die o. Wọ́n kò lọ́wọ́ kú tọ́tọ́tọ́tọ́ mi ò lọ́mi ò lọ́mi ò lọ́mi ò lọ́mi ò lọ́mi ò lọ́mi ò lọ́wọ́. Ìwé ẹran làá kéwọlé. Ìwé tí wọ́n kò ní ìbí níbi. Ìwé ẹran làá kéwọlé. Àwọn oníkẹ́kọ̀ọ́ kú o. Eh. Bẹ́ẹ̀ ń sàṣìbí àṣàṣe ọ̀rọ̀ mi bí bí ẹ̀rọ kúrò bí kọ́mọ bí àgàmọ́ kọ́mọ kápọ̀ kọ́ lórí I don't want to die. mo yà fún ẹ o. ẹ má tún yà mọ́ ẹ. Ah, tọ́ a bá fi lè kú ọ yà dìgbò lúgi ni o bẹ́ẹ̀ ni mo wí fún ẹ ní báyìí yà á sáré kí wọ́n tètè yà á kó mẹ́wọ̀n. ní báyìí Ah. báyìí Ah. á sáré tètè tètè tètè tètè wá o. kí ni ah. kí ni. Ah. <laughs> ẹ vai vai báyìí Baba. bàbá ẹ fẹ́ kú sá ẹ fẹ́ kú sá vai fẹ́ kú sá èmi fẹ́ vai sá Baba. Você tá sá ẹ fẹ́ kú sá ẹ fẹ́ kú sá. bàbá sátà ah. ah. kan máa kú sá mo fẹ́ bọ́ọ̀lù wọn ni kí gbogbo wọn wọnú ọkọ̀ kí gbogbo wọn wọnú ọkọ̀ ya wọn kọ̀ wọn wọnú ọkọ̀ òun ti gbọ́dọ̀ náà òun ti rán bàbá bàbá ẹ fẹ́ kú sá bàbá sẹ́ńtà wọn máa kú sá máa kú sá máa kú sá máa kú sá máa kú Baba, Baba, mm-hmm. olori buruku. abọ́rùn ti pa olòṣì tọ́tán ẹ̀yin akáká nìkan ọ̀kọ̀ọ̀kọ̀ nìkan nìkan nìkan àjà eriwo jìwọ́ wọ̀ sọ́ọ̀gùdù táwọn ẹ̀wọ̀n yẹn awọ orú mo ṣàlàyé fún mo sọ fún un ò dẹ̀bi o ọwọ́ mi rèé funfun nẹ́nẹ́ o tí wọ́n bá ń sọ fún èèyàn pé kéèyàn ní a kì í fi wàdùwàdù mórógùn ọkà ẹni bá ní sùúrù òun gbogbo ló ní àtúbọ̀tán rẹ̀ rèé o àìkò falẹ̀ ìfà ti ń wèrè ó ti intoxicate wèrè wèrè ti wọnú ara ẹ̀ ó wá ń pariwo bàbá o bàbá o ẹ̀fẹ́ kúsá bàbá o bàbá o bàbá o ẹ̀fẹ́ kúsá ta ló fẹ́ kú ní èmi àti ẹ̀ báyìí olóṣì ó dàbí ewúrẹ́ tó ń pọ́ọ̀jì. kájà wọ́n kájà wọ́n nù ọkọ̀ kájà wọ́n nù ọkọ̀ tọ́ba ti jà wọ́n báyìí yéé orí orí orí owó owó. ọbẹ̀ bọ̀ nù ẹ̀. ọmọ lọmọ àmọ́ bóyá ṣé ayé ni àbáfọwọ́fà tó bá jẹ́ ṣé ayé ni hmm. elédùn àmọ́ bá wà wò sàn àmọ́ tó bá já fọwọ́fà kí là ń sáré ayé fún wọn ayé tí ò jẹ́ kankan tí gbogbo wa ó kú táwọn ìgbà tí kò jẹ́ gbogbo ẹni kankan wa gbogbo hmm. sáré sáré ayé àfi ká ṣọ́ èrè sá. màá fẹ́ bá àánú yẹn màá fẹ́ bá àánú yẹn mo fẹ́ bọ̀ ọ̀nù yín o mo fẹ́ bọ̀ ọ̀nù yín yé yé yé yé orí orí orí orí. arúgbó jẹ gbèsè arúgbó jẹ gbèsè aló máa san gbèsè aló máa san gbèsè. ọjà sàlámù alẹ́kùn. wọ́n kí mi. ìwọ ṣe ń fẹ́ mi. irú mi ti yín ilé wọn ayé. kí ni débẹ̀. ìbòrò sì ní báyọ̀ mo sì fẹ́ bó láyọ̀. mo kẹrù ọyẹ́ ọmọ tó ní ìyàwó ní sùn ni òun náà ní fojú kọ òun. sọ ọmọ sẹ́ńtì wọn sí mẹ́. ìbọlẹ́sọ làwọn ọmọ yẹn. fúnra ara yín báyìí lẹ mú pẹtrol lẹ fẹ́ da sínú ilé ìkẹtẹ̀ dáná sí. mi ò mọ̀ pé ojú ogun nílé ọkọ tí mo lọ táìwo ló ní ṣe fún tó ń ṣe fún yín táwa gò ò ṣe fún yín. mo máa ń google search àwọn styles tí máa ń ṣe fọ́kọ mi ni. ọ̀rọ̀ kí ló dé tó fi ọ̀tọ́ tó ìtò oúnjẹ. àlàjá ìmọ̀dí náà ni wọ́n ṣe oúnjẹ. ayé ẹ fẹ́ bàjẹ́ ni. ẹ má pa mí lọ́kọ ẹ ṣàánú mi. Ah! ẹ ń dàrún. ìlà wàhálà ẹ̀ ń lé mùsùlùmí ẹ̀ lè máa kẹ́sẹ̀ sórí káńsì bìíní. irọ́ ìmírọ̀pọ̀ àwọn àwájú mẹ́ka dé máa sọ fún máa níwọ ló set àbúrò mi up. no evidence yẹn dà. alaye you go explain tire. alájà wo ló tún ju alájà tèmi lọ́nu ilé. kò sí mo jí sọ ọlọ́run lórí. bíbí wúlé bíbí wúlé. téèyàn bá máa ti wálé ayé tí ó lówó lọ́wọ́ kò máa ráyé wá. Daddy, I know you're talking out of frustration. You see this lady here? She's always frustrating me. Yeah, Gangani, don't go yaro. Tell him I'm Don't go yaro. Ah, say Yeah. Kí ló ṣẹlẹ̀? Bọ́tà. Jùmọ̀kẹ́! Jẹ́! Yẹ́! Ah! Ẹ̀dá ẹ̀kọ́ dà o. Èmi, ọ̀dẹ̀. Look who is talking o. You there, mommy always act like a fool. If any pé mọ́mì mi she be anything tó bá sọ pé mọ́mí ẹ̀ ṣe bí arìnrìn at least dáàdi ẹ̀ ṣáà ṣe bí arìnrìn. tí bá kọ́ntínú láti máa gbé ní ẹ ayé mi á máa bàjẹ́ ni. kò sí yẹn tó ọlọ́run ọba kò yẹ kó jẹ́rú sídì yìí lẹ máa gbé pàdé mi ọlọ́run. dákun máa bá bàbá rẹ sọ kó nífẹ̀ẹ́ mi. mọ́mí loves you. ọ̀rẹ́ aṣọ yorùbá. wọ́n nífẹ̀ẹ́. jẹ́ fẹ́kẹ́ láti kẹ̀ jẹ́. sídì mo ye plan ayé mi kọ́ lélẹ̀ mo yàn ọ́ dáadáa ibo ni mo ti pàdé eléyìí. ayé oníborí mi èṣù oníborí mi gbèjà mi. ó dọ́dí ìjọ ìdáríjì mú mi ẹ̀yin náà lẹ́dẹ̀ máa sọ pé no one is perfect.